حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت الحمد لله الذي هدانا إلى الإسلام وأرسل إلينا نبي السلام محمد بن عبد الله عليه الصلاة والسلام وعلى آله وصحابه أهل السلام إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ الله ọlọ́run أبا الله أبا ọ̀sà wà lọ́kọ̀ọ̀kan láàrin àwọn èèyàn ó tó wá sà wà lọ́kọ̀ọ̀kan nínú ẹbí wa nínú ọ̀ràn wa ọlọ́run ọwá ṣe àwa ní mùsùlùmí òdodo ọlọ́run bá yín lọ́ba tí a dúpẹ́ fún torí kò sí nǹkan tá a ṣe síwájú ọlọ́run ọlọ́run bá aláàfin kọ́ sínú kádàrá ìní àti ẹgbẹ́ àmọ́jẹ́ mùsùlùmí òdodo àwa bẹ̀ẹ́ pẹ̀lú agbára rẹ̀ àti orúkọ rẹ̀ abẹ́ pẹ̀lú ìròyìn rẹ̀ ọmọkẹ̀jẹ́ amúsùlámù náà dé ọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́wọ́n bá aláàkóso wá ní mùsùlùmí kó fún ọlẹ́tì pọ̀tán dáadáa gbogbo àwọn tí ó ti rí ìmọ́lẹ̀ islam kọ́lọ́wọ́n bá aláàkóbá fi ìmọ́lẹ̀ náà hàn àwọn náà kọ́lọ́njá àwọn náà lè gba islam àánú ọlọ́run ìtì ọlọ́run kọ́bọ̀ òjìṣẹ́ ọlọ́run annabuwa Muhammad ẹni tí ọlọ́run bá fi islamu rán sí wa àánú ọlọ́run kọ́bọ̀ gbogbo àwọn aráalé ẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadì ọlọ́wọ́n bá aláà ó fẹ́ ránṣẹ́ sí wa wípé ká máa kà á gbogbo bá ṣe lo ìṣẹ̀mí wa lérí àlámọ̀rí ẹ̀sìn wa ọlọ́run ṣàlàyé síbẹ̀ bóò láti máa lo ìṣẹ̀mí wa nínú ayé wa ọlọ́run ṣàlàyé síbẹ̀ ẹni ìjọba fẹ́ ní pírọ́blẹ́mù nínú ẹ̀sìn yóò sì fẹ́ ní wàhálà nínú ìṣẹ̀mí ayé ẹ̀ kó mú àlùkùránì ní ìjọ́ máa jòkó gbọ́ tó sì máa kà kíkà rẹ̀ àti gbogbo orí rẹ̀ àti lílò rẹ̀ ọlọ́mọsà ìṣe fẹ́ nìkan kan wa. ìtọ́jà àti nínú ojú ọ̀nà tẹ́yẹ máa ń tọ̀ nínú ẹ̀sìn àti nínú sẹ̀mí òun náà ni sunna nabi wa Muhammad sunna náà ọlọ́mọsà ìjọ yé wa tó bá yé wa ọlọ́jà àlè practice ẹ̀ èyí tí ọ̀dá tó burú jáì lórí ilẹ̀ ọlọ́run òun náà ni ta pè lẹ́sìn ẹ̀sìn lápẹ́ àwa sínú Qur'an àbá àrígbé ọlọ́run ti ní a ṣe nínú al-Qur'an àtúnwọnú àdíyèsí àbá wọ́n èpè lẹ́sìn mọ́ wọ́n èpè lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè é anábìsí ní kullu bid'atin dalalah sallallahu alaihi wasallam ànábì ní gbogbo ìtẹ́ bá dálẹ̀ tọ́yàtọ̀ sí ìtẹ́ mi mú wá ìtànàbì mú wá ni wọ́n pè ní Islam yóò sì lákọọ́lẹ̀ nínú Kùránì àtàdé sí sẹ́rí yìí tàbá ti lálù Kùránì tàbá ti rí ẹ̀rí fún nínú àlù Kùránì àti hadith àyíkpé lẹ́sìn kí ni wọ́n máa ń pè jama bídíà ànábì ní gbogbo bídíà ìsọnù ni ọ̀nà tààrà tó dọ́dọ̀ ọlọ́run òun náà ní súnà ẹ̀rí dé ìbátan ṣe mí tó sì pè lẹ́sìn fún wa táà nẹ́bí ọ̀wá ṣe é ó sì káwọn èèyàn pọ̀ ń tó inú àná wọn wà ọlọ́mọjàwà mọ́jàwà wọn sí bídá ìwọ̀n tó ń ṣe náà kọ́lọ̀ ọba aláàkọ́bà fi súnà hàn wọ́n wọ́n tí wọ́n lè tẹ̀lé kọ́ wá fi sàwọn náà múlẹ̀ àdáwò tí bá àyàn tẹ́yìn fi kú lójú ọ̀nà súnà kọ́lọ́mọjọ sẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wọn mo kí gbogbo àwọn elétò àti gbogbo bóyá lọ́kùnrin wa àbí lóbìnrin wa ní polytechnic Ìbàdàn Sango abẹ́lọ́ nínú àánú rẹ̀ ìtawọ́wábí nǹkan méjì ní o ẹ̀sìn àti bá a ṣe lò gbéṣe ayé pẹ̀lú rọrùn ẹ̀sìn àti oúnjẹ ìlúgbé àwa ní ọgbà yìí nítorí pé oúnjẹ gan fún rẹ̀ táwọn wákàtí yẹn ọlọ́run bá aláà ó gbé kalẹ̀ fún wa ká jẹ́ kálíbà ṣe ẹ̀sìn tọ́lọ́ nítorí ẹ̀dá wa ni ọlọ́run ọ̀dá wa nítorí oúnjẹ ọlọ́run ọ̀dá wa nítorí ilé ọlọ́run ọ̀dá wa nítorí ká máa gun mọ́tò ọlọ́run ọ̀dá wa nítorí ká máa bímọ àbí ká máa níyàwó ká máa lọ́kọ nítorí ẹ̀dá wa gan òun náà ni ká wá sìn ín ló fi làámọ́lẹ̀ náà lọ Kùránì a'udhu billahi minash shaitani rajim ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ọmọ èèyàn àtàlìjànú ìdáyín lásán mọ́ dáyín torí ẹ̀sìn ni sẹwárí jíjẹ múmu táwọn wákàtí ẹ tábàtílá ní ẹ̀tọ́ dáa ipò tàbá rí tán àwọn àmà fi sí lọ́hùn òun náà wàá kò ní àádà yóò wá di kí ní ìbádà gbogbo àsìkò tàbá ló ń bí ọlọ́mọsà kàṣí ìbádà fẹ́ni kọ̀ọ̀kan wa àṣeyọrí àtọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọsà ìfún wa àṣeyọrí lérí ọ̀rọ̀ ẹ̀sìn àṣeyọrí lérí ọ̀rọ̀ ìṣẹ̀mí ọlọ́mọsà ìjì gbogbo ẹ̀ ọlọ́mọsà ìjì ọ̀dà ètò wọn ní kí n gbé yẹ̀wò òun náà ni al'usulu àtàlẹ́ta alẹ́tì tẹ́jìbò alẹ́lẹ́ mùsùlùmí máàrífàtò ha àwọn ìpìlẹ̀ mẹ́ta tọ́jẹ́ pé ó ṣe dandan lérí gbogbo ẹ̀nà bá ti di wáyé tọ́bá ti pè ní mùsùlùmí òdodo kọlọ̀lẹ́ àwọn àpèlè mẹ́tẹ̀ẹ̀ta yìí eré ẹ̀ ní ẹ̀sìn dúró lé lérí òun gangan ni wọ́n ń pè lẹ́sìn alákọ̀ọ́kọ́ òun náà ni ma'rifatul abdi rabbahu kí ẹrú ọlọ́run kó mọ ọlọ́run ọba rẹ̀ kó sì máa sìn wa ma'rifatul abdi nabiyyahu kí ẹrú ọlọ́run ọba tó wà lé ayé kó dá ànábìmọ̀ ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ó sì máa tẹ̀lé wa ma'rifatul abdi dina kọ́mọ èèyàn mọ ẹ̀sìn rẹ̀ lámàdájú ọlọ́run ọba àlá òun ló dá wa ó wá fi islam ó fi rán anabiwa muhammad wọ́n di mélòó ní sin jama nǹkan tó wà nílẹ̀ sí ní kó di mélòó jama allah رسوله محمد صلى الله عليه وسلم ورسالته. risalatuhu nǹkan mẹ́ta láàmójútó àní jí kan dàrú nínú mẹ́tẹ̀ẹ̀ta tọ́kàn bá ti dàrú méjì yókù náà ti dàrú òun náà ni bóò láti mọ ọlọ́run ọba wa allah lẹ́yìn náà bóò láti mọ anábíwá muhammad lẹ́yìn náà bóò láti mọ ìsìn wa ọlọ́run ọba Allah ó fi ẹ̀sìn ó fi rán ànábì wa Muhammad ọlọ́run ò ṣe jálẹ̀ ànábì ò ṣe jálẹ̀ mẹ́sẹ̀gì tí wọ́n fi rán ànábì náà ò ṣe ṣe kí ni kò ṣe já sílẹ̀ bẹ́ẹ̀ bá ti wá wà nílé ayé ta wà yìí èyàn máa sẹ̀mí èyàn lọ yọ́ máa bọ̀ yọ́ da kéèyàn máa kí ìdí pàtàkì tọ́lọ́run fi dáhùn ọlọ́run bá aláàánú bá ọba máa wa ma khalaqtul jinna wal insa illa liya'budun nítorí ẹ̀sìn la ṣe dá ọ sọwárí gbogbo nǹkan tó wà nílé ayé tó jẹ́ provisions tí ọlọ́run bá aláà ti kó sílé ayé ká tó dáyé ó ti dá sánmà ó ti fomi síbẹ̀ káwọ̀ tó dáyé ó ti fọ̀rùn síbẹ̀ ó ti fòṣùpá síbẹ̀ ọlọ́run ti dá ilẹ̀ ká tó délé ayé ó ti fàgbàdo sí ibẹ̀ ó ti kẹjà sínú omi ó ti kó màálù sínú gbó ọlọ́wọ́n bá aláàtí kó irin àwọn òkúta granite táwọn fi kọ́lé gbogbo ẹ̀tí wà lábẹ́ ilẹ̀ ká tó délé ayé ó ní wọ́n lẹ́fẹ̀ẹ́ kọ́lákọ́lá kún máa fẹ̀lẹ̀ àdùjẹ mi ọlọ́wọ́n bá ní gbogbo tó wà lérí ilẹ̀ torí yín mo ṣe dá o fún enjoyment yìí ni o kẹ́ máa gbádùn ẹ máa mú mi kẹ́ máa gbatẹ́gùn kẹ́ máa wòkè bẹ́ẹ̀ bá wókè omi oṣù máa bọ́lẹ̀ ń bẹ̀ omi ìyá máa lò bójú ọba tó ń rọ ìbá tó ń gbẹ́lẹ̀ omi tó ń bẹ lábẹ́lẹ̀ professor sìn ọlọ́run ọba aláàtí kò sílé ayé tó dáyé torí sọ́mọ̀ lọ́kọ́ dá àtìlẹ̀ kó tó dá wa ọlọ́run a máa jẹ lóríṣiríṣi ọlọ́run ọba kó sílé ayé ló fi ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ọlọ́run ọba ní gbogbo tó wà lérí ilẹ̀ bọ́ dá nítorí ẹ̀yin kí ni ọlọ́run wá ń gbà lérò kí ni góòlù ọlọ́run kí ni èrò ọlọ́run tó fi wá dá wa sọ̀rọ̀ kó ti ní gbogbo tó wà nílé ayé òun dá fáwa kí ló dá wa fún ẹyọkọ ọmọbìnrin ayé léèrè kó tó máa mú mi ẹyọkọ ọmọbìnrin ayé léèrè kó tó máa jẹjá ẹyọkọ ọmọbìnrin ayé léèrè kó tó máa jẹ màálù ẹyọkọ ọmọbìnrin ayé léèrè kó tó máa lo gbogbo àwọn ìdára ọlọ́run tọ́lọ́run kó ipe gbogbo nǹkan táwọn ìjọ yìí ọlọ́run bá aláàlọ́ dáa fún ọ kílé ayé kó bá nira fún ọ tí ò bá sómi mọ́ wàhálà bí abíòde tó rùn ọ̀bá ràn mọ́ wàhálà bí abíòde jàmá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wá ní ọba khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní mo dá ọ ìwọ ọmọ dá ọ nítorí kọ wá ṣẹ̀sìn ẹ̀sìn ó ní ọlọ́run tó wá ṣàlàyé ó ní inna ìndọ̀lá ilẹ̀ Islam kọ́mọ́ bá gba ọ̀dọ̀ àwọn kìrìsẹ́nìtì lọ tọ́lọ́run tuntun sàlàyé pé ẹ̀sìn tí mo ní kẹ́ẹ̀sì ìnà dínà ìndọ̀lá ilẹ̀ Islam Islam ni o kọ́mọ́ bá máa darapọ̀ mọ́ àwọn OPC kọ́mọ́ bá máa bá wọn tí wọ́n ń ṣẹbọ tí wọ́n ń bọ Ọ̀ṣun tí wọ́n ń bọ irin tí wọ́n ń bọ gi tí wọ́n ń bọ ná kọ́mọ́ bá máa bá wọn ṣẹ̀sìn wọn lọ́lọ́run fi ní ìnà dínà ẹ̀sìn pọ̀ o àmì èyí tèmi ọlọ́run fọwọ́ sí ìndọ̀lá islam ọmọ wa bẹ̀lọ̀ fúnra rẹ̀ kọ́lọ̀ mọ́jọ kú ọdún islam náà kó tó jáde láyé ọmọ bẹ̀lọ̀ fáwọn ọmọ rẹ̀ fáwọn ẹbí ẹ fáwọn òbí ẹ islam táwọn ń sọ yìí kìí ṣe islam yìí tó ti dàkúdà lọ́dọ̀ wa nílẹ̀ yorùbá ń bí ó islam tí a mẹ́fì ṣe ń gbà yẹn lọ́lọ́run rí fàṣì bóò láti wá rí islam yẹn nígbà anábì lọ anábì lóhun fi tẹ́lá méjìlẹ̀ fún wa sadaktum fikum amúrẹ́yì anábì ní kẹsàn-án máa bá dàrú mo fi tẹ́lá méjìlẹ̀ fún yín lántàdé lò mọ́ ìtàmọ́sẹ́tò bíi màtẹ́ bá dìbò ẹ̀ ní sọnù kìtàbàlá ẹmọ́jálùkọ̀ á ní ọgbọ́lẹ̀ nígbàbá wà ń bẹ̀lẹ̀ sí wọ́súnnà ti ọwọ́ súnnà tànàbí yìí ẹ̀ẹ́dì súnnà èmi ànábì ẹ̀dì mú gẹ̀gẹ́ mẹ́lẹ̀ ànábì ní káàdì mú jama Qur'an àti àlàyé Qur'an ẹ̀yọ́ mayami wàá dìlà ìbáda ìjọsìn ìyẹ̀lgáyà tó làwùmá òun náà ní ìdí pàtàkì tá a fi wálé ayé tọwọ́ wálé ayé tó gbọ́lọ́gbọ́ ọwálé ayé òkírun ọgbàwẹ̀ olówó zahaj olówó ọyọ zaka gbogbo àwọn ìbàdá ti yẹ ò ṣe owó àtẹranko bákan náà kì í o bákan náà kì í ọlọ́run ní ẹranko tún lọ́lá jù ọ lọ ẹranko ó tún bẹ́tà fún jùwọ́ mi èèyàn tó ṣe kíní tó sílọ́n ulaika kal an'am bal hum abal ọlọ́run lẹ́yìn tó sọnù di ẹranko lọ tó bá pèèyàn lẹ́ranko ẹyẹ kéèyàn máa bínú wọ́n tún wá ní lẹ́fù rẹ̀ tún ju jíkíní ó tún lò ju ẹranko lọ ọ̀dẹ́ tí wọ́n pè lẹ́ranko ń bíjò ní bínú ewé ẹranko ní dáadáa kan tí ó ti sólówó ẹ̀ yọ jẹ àgbàdo yọ sun yọ E wọ́n kò ní kí pé ẹ ikpe nígbà tí ẹ lọ nìyẹn àmọ́ ata inú ẹranko nílà ata inú òjò ọmọ kí olówó ẹ̀ pé ó ṣe é kíwò èèyàn náà wá sin ọlọ́run wọn náà ò kí ọlọ́run ò dúpẹ́ fọlọ́ ọlọ́run fi ní máa orí risk gbogbo kọ́ọ̀sì tó bá wù ṣe owó náà gbogbo tó bá wù ọmọ ṣe owó náà ló fi wá ọlọ́run bá ní owó tó bá ọmọ orí lọ yóò tàí mún ọlọ́wọ́ bá lọ́wọ́ òsì ní bùkátà sí oúnjẹ tẹ́m fowó rà àwọn oko tẹ́ẹ̀dá ọlọ́wọ́ bá ní gbogbo fáàmù yìí ní bùkátà sí torí pé ohun ẹ̀sọ́ bá ti jẹun ó ní inna Allaha huwa razzaq ọlọ́wọ́ ní fún yín ẹ̀ lè fún mi pẹ̀lúkú wọ́tìlmọ̀tíìn agbára tẹ́yàn sì fi ní àrísìkí èmi ọlọ́run bá nìkan ní mo ní lọ́dọ̀ èmi náà nìkan ní sí máa ń pàṣẹ agbára mi ó yí ó tóbi púpọ̀ ọlọ́run ọ̀fẹ́ millions yẹ millions of dollars tó kójọ millions of pounds tó kójọ millions of naira tó kójọ ọlọ́run ní òun ní bùkátà sí ìdóhun ní kò ṣe ní kò máa kírun fọmọ ṣe ìbádà ìbádà rẹ̀ náà kìí ṣe pé ọlọ́run bá aláà ó fẹ́ fi dọlọ́lá nítorí pé tọba ṣe ìbádà tán ọlọ́run ṣe wá ga sí rọ́ o ìwọ náà lọ sàǹfààní o ìwọ lọ́wọ́ sàǹfààní nílé ayé bí àtijọ́ àlùkìyàmù ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mùsà ìṣèwálẹ̀ ní èrè kọ́lọ́mùsà ìṣàánú wa ìbádà tá a wá wù yìí láti ìgbà tí ìbá ti bàlágà ìbá ti nírun lábẹ́ ó ti bàlágà bóbìnrin bá ti ṣe menstruation ó ti bàlágà tọkùnrin bá ti ń lálàá pé òun da nǹkan sára ń da àtọ̀ sára ó ti bàlágà tí obìnrin àbọ́kùnrin tó bá ti pé fifteen years ó ti bàlágà látìgbà tó bá ti bàlágà yẹn ọlọ́run bá aláàgbé ẹ̀sìn kan ọlọ́run yóò máa ṣẹ̀sìn yẹn títí tó fi kú ló fi ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin ọlọ́run bá ní ọmọ sinmi ni ó ìmbà nábi wí ìsì ń bá wa náà wí ní abẹ́ al-ibratu bí umumi al-lafzi la bi khususi as-sabab tọ́lọ́wọ́ bá aláàtọ́bá tó níka nábi òṣè kankan ń bá wa náà wí lábẹ́ àfàwọn khasa'is ar-rasul àwọn kan tó jẹ́ pé ànábi nìkan lọ́lọ́wọ́ bá dájú kọ́kó nìkan ní kó ṣe àmọ́ ìjọsìn yìí gbogbo alọ́lọ́wọ́ bá wí pé àṣekú lẹ̀sìn nítorí pé àjẹkú náà ló ń jẹ ọjẹun láàárọ̀ ọjẹun lọ́sàn ọjẹun lálẹ́ ó jẹun lóru gan ọ gbọ́dọ̀ máa wá sí Ọlọ́run Ọba Allah ọ wa ta'ala kódà nǹkan kan gbọ́dọ̀ di ọlọ́wọ́ ẹ̀sìn àwọn kàwé lọ́wọ́ àsìkò ọ̀run tó ọwọ́ lọ fẹ́ parí ìwé tó ń kà ọmọ tó ń ṣe ayé ìwé torí ẹ̀dá ọ Ọlọ́run dá kọ́ wá kírun ni àsìkò Ramadan tó wọ́n ti pé wọ́n ní exam torí ẹ̀ ní oníjẹ́kọ̀ gbà wẹ̀ láìsí kọ́rí ẹ kọ́ọ̀sì tó ń ṣe yẹn àti gbogbo tó ń wá yẹn ọlọ́run bá àlá yóò padà fún ọ nítorí pé òun sìn torí ẹ̀sìn gan ló ṣe dá ọ kìí ṣe nítorí ayé ló ṣe jẹ́ pé ẹ̀sìn ní máa ń di ayé lọ́wọ́ ayé ò gbọ́dọ̀ di ẹ̀sìn lọ́wọ́ nígbà wọn jagun lójú ogun fàyíta kún tàbí yìí fa àkọ́mta láwọn mọ̀sọ́lá wọ́n jagun lọ́wọ́ ọlọ́run bá nílẹ̀ anábì àsìkò tó àsìkò sọ́lá tó ọyá ilé kírun wọ́n sì dára wọn sí méjì àwọn kan gbé nǹkan jà lọ́wọ́ àwọn kan kẹ́ dákà méjì nígbà wọn yẹn kí tán sálámà àwọn tọ̀wọ́n náà wá kí ti wọn àwọn tẹ́ ń kírun tán náà gbé nǹkan jà lọ́wọ́ àsìkò orun ọ̀kọ́já wọn lọ́wọ́ lójú ogun kí lọ́wọ́ ń ṣe tásìkò orun tó tó ní ọ̀padà ọjọ́ lọ ọmọ tó kú tẹ́rí ikú yẹn ó ti tó ní ìjọ máa dẹ́rù bàyàn ẹlòmí twenty five years ló jáde láyé kò ní lé one second tọ́ba tẹ́ pé twenty five years tó délé ayé báyìí ó ti jáde láyé kò sí tí ọ̀dà dúró tọ́mọ wá pé àárọ̀ làwọn wà àárọ̀ lọ́wọ́ yẹn ọmọ twenty years sáàárọ̀ lọ́wọ́ yẹn tí ó sì kún twenty years sáàárọ̀ lọ́wọ́ yẹn àbálẹ́ alẹ́ díẹ̀ lọ́wọ́ gbogbo àrà tó láwọn bá aláǹdá yẹn ẹlòmíwà ló kú wọ́n yẹ tó fi jáde skul wọ́n ní kó wọ́n ó jí mọ́ wọ́n ní ẹnìkan ń bọ̀ lásìdẹ́ǹtì àwọn tí ń ṣẹlẹ̀ sí ìyẹn wò ẹ̀ ọlọ́run ló pílánì ẹ̀ fún wọn ẹ dákun torí tọ́lọ́wọ́n ọgbọ́dọ̀ rí ẹ́ o mọ́ sí mi o ẹjí ń sinmi tó bá padà yá tí má má rí èmi náà máa lò jáàm <laughs> tí má ti má rí náà máa wá lò jàlùbá tí mi náà bá ti má ń sìn èmi náà ìní ti fàájì máa ń máa wá sí lọ́hùn ta ló sọ fún ọgbọ́n má rí àtàlẹ́jọ sọ ń bẹ̀rẹ̀ ti ṣe mítìnì ọlọ́run yáyọ lẹ́gbẹ̀rẹ̀ àmọ̀nà yẹn gbogbo olórí ìtẹ́kùnlá hapàtó káàtì hì ọlọ́run bá ní ẹbẹ̀rù ọlọ́run ọba o bó ṣe ẹgbẹ́ bẹ̀rù ẹ ọba tó tó bẹ̀rù ni o kò sí àrà tó lè bẹ̀rù ẹ̀dá wà látẹ̀mú tún náà ẹ gbọ́dọ̀ kú ilà wa ń tẹ mùsùlùmí àfi kẹ́ kú sínú Islam ọgbọ́dọ̀ kú sí ṣọ́ọ̀ṣì lọ́lọ́run sọ yẹn ọgbọ́dọ̀ kú sí ọ̀gbọ́rọ̀ kú lẹ́ni tọ́gbẹ̀ ẹ̀sìn ní ìgbóyàtọ̀ sí islam wala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ẹlẹ́mọ̀jẹ́ engineer ẹlẹ́mọ̀jẹ́ medical doctor ẹlẹ́mọ̀jẹ́ civil servant ẹlẹ́mọ̀jẹ́ minister abẹ́ ẹgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tẹ́wà fẹ́ kú tí wọ́n wí ọba ìjẹun wí ọlásọ tí wọ́n gbé ọkalẹ̀ lérí ẹni àbínú pósí bó ṣe wà ní bó ṣe wà ní tó lè gbápágbẹ́sẹ̀ mọ́ yẹn tó ń gbé ọlọ́nu sàárè yẹn àfikọ́ jẹ́ muslim ló fi bọ́ọ̀rùn dáadáa gbogbo àwọn èrò orí burúkú tàwíìdì ladiyal ẹja dẹ̀sìkọ̀ tẹ̀kọ́ àwọn kan ti ń gbèrò orí yẹn wá tàwíìdì ladiyal amos islam atomanse christianity atomanse gini atomanse ọ̀ṣun kọ́dé ká àfáà ní ọmọ sàdúrà bẹ̀rẹ̀ nígbà wọn bá ń sọdún ọ̀sùn orí ibú ni. jẹ̀bá ayé dàgbọ́ máa fẹ́ dàgbọ́ fún anábìkílà anábìsọ̀ lákùn dínú kan wọ́n lè di ọlọ́run yanjú ẹ̀ ọlọ́run ní lára àbúrò máta àbúrò mi ò ní sọgbẹ́ yìí ń sèyẹ yìí náà ní sọgbẹ́ mi lákùn dínú kan lè di kálukú ọmọ sí tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọwọ́ fẹ́ dàgbọ́ òun kírun òun sọ bísí òun kírun òun sọ yahoo plus lẹ́yìn ìgbà tó bá jalè tán òtún wọn fògùn ń fẹ́ òtún fẹ́ bọ́ ẹbọ òun fẹ́ bọ́ jalè ó sì fẹ́ kú lára ẹ̀yọ́ mọ̀ yára ọjọ́ lọ́wọ́ ayé kan táwọn náà lọ́wọ́ yìí tó bá ti wá títí ẹ bá ti tán ọtán yẹn ẹlòmíì tó bọ̀ wá ló tẹ̀ ọlọ́mọsá jẹ́ atán dáadáa ìbáàdà ẹ̀yọ́ mọ̀ yára ni nígbà ọ̀rọ̀ wá rí báyìí wọ́n ní tábàtí jáde láyé tí wọ́n bá ti gbé wa sínú sàárè wọ́n ní tàbá ti lọ tí wọ́n ń gbé wa lọ sàárè wọ́n ní nǹkan mẹ́ta ni ó tẹ̀lé wa anábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam anábì ní yatba'u al-mayyita thalathatun ahluhu wa maluhu wa amaluhu anábì ní nǹkan mẹ́ta ni ó tẹ̀lé ẹrú ọlọ́run tó kú ni wọ́n ti ń gbé lọ tẹ́ àbí wọ́n ń gbé lọ sàárè nǹkan mẹ́ta ni ó tẹ̀lé àwọn fámìlì ẹ̀ àti dúkìá rẹ̀ àti iṣẹ́ tó ṣe láyé iṣẹ́ tó ṣe àáfojú rí fámílì àáfojú rí àwọn dúkìá wọn ni kó mọ́tò ẹ lọ́wọ́ tó bá ń lọ ẹ̀hẹ́ gbogbo àwọn àdá rẹ ọkọ rẹ tó bá fi sin ọ wọn lè gbé dání àáfojú rí àwọn yẹn wà á máa lùhú iṣẹ́ ànífojú eh, rí yẹn fọ́yọ̀dì jẹ́ òun ìfúnná wọ́n ní ànábì ní méjì ó padà sallallahu alaihi wasallam wọ̀yẹ́bùkọ̀ yóò wá sẹ́kù ẹyọ kan tí ó bọ̀ wọnú sàárè yẹ̀rìjú wọn wọ́n ní àwọn ará rẹ̀ wà máa lùhù gbogbo àwọn dúkìá rẹ̀ padà àwọn kan ṣe ẹ̀wà nílé tẹ́lẹ̀ náà táwọn lọ tẹ́lẹ̀ bí sàtífíkẹ́tì gbogbo àwọn oyè ọ̀dà bẹ́ẹ̀ kòyè sàdúdúkéde òbúrú kéyò ní lèyìn mọ́ fi ń ṣètò ayé àwọn tó bá ti dénú sàárè wọn nígbè oní engineer mọ́ wọn nígbè oní medical doctor mọ́ wọn nígbè oní sọ̀fíọ̀ mọ́ kí ni wọ́n mọ̀ pé ọjà mọ́ òkú òkú yẹn gbọ́dọ̀ wá jẹ́ mùsùlùmí anábìwá ní wọ̀yẹ́pùpọ̀ àmàlùhù iṣẹ́ tó gbélé ayé ṣe nìkan ló kù fún ọ nínú sàárè sẹ́rí iṣẹ́ tí ó kù fún ọ nínú sàárè yẹn òun náà ni àkọ́lé ọ̀rọ̀ tí wọ́n nípa sọ̀rọ̀ lélẹ́rìí gbogbo èyí tí mo sọ síwájú yìí pìràmùrì iṣẹ́ iṣẹ́ tánàbì ni yọ́ sẹ́kù nínú sàárè òun ní padà sílé òun náà ni àlòsúlù tàlàtà òun náà ni àwọn ìpìlẹ̀ mẹ́ta tọ́jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn wa téèyàn gbọ́dọ̀ má mójú tó kéèyàn tó wọ sàárè torí wọn ò ní béèrè kankan lọ́wọ́ èèyàn nǹkan mẹ́ta tó wọ́n béèrè nu sàárè nìyẹn. bayyanaha wa fassalaha shaykhul islam ẹni tó sàlàyé àwọn ìpìlẹ̀ mẹ́ta yìí wọ́n yọ ọ́ fún wa pẹ̀lú àwọn ẹ̀rí nu kọ̀ránṣàdìsì wọ́n wá ṣe ní ìpìlẹ̀ yìí tí wàá ti pẹ́ àwọn kan kó jẹ́ ta ló ní tọ̀hún Sheikhul Islam tí wọ́n ti ní Sheikhul Islam ibò lẹ́mí wọ́n lọ Ibn Taymiyyah rahmatullahi alayhi àmọ́ wọn kọ́ àwọn kọ́ lọ́mọ tó pèyàn ní Sheikhul Islam òun náà ni Sheikh Muhammad bin Abdul Wahhab An-Najdi mujaddidu hadha àwọn ọlọ́wọ́n bá aláàfin tú ẹ̀sìn yìí ṣe àwọn tí wọ́n bá jẹ́ olùgbàgbódodo tí wọ́n sì ń katira tí wọ́n sì jẹ́ alùsùnà tí wọ́n dúró lórí ẹ̀sìn ọlọ́run àwọn ni wọ́n mọ iyì bàbá yẹn tẹ̀lé àwọn tó jẹ́ alùlùbídà àwọn lè mọ iyì ẹ̀ nítorí wọ́n yẹ katira rẹ̀ tí wọ́n bá ń katira rẹ̀ wọ́n ní ṣe bídà tí wọ́n ṣe yẹn. àlùsùnù fẹlẹ́fẹ́ kílà mi gbogbo ẹ̀ náà di pẹlẹbẹlẹ báyìí àmọ́ tí ń bẹ bàbá ní gbogbo wa kálé mójútó ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí kámọ̀jẹ́ ó bàjẹ́ kálọ̀ lè mọ̀ á kí ni ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà jẹba ma'rifatul abdi rabbahu báwo ni ẹrú ọlọ́run ọba ó ṣe dá ọlọ́run ọba rẹ̀ mà kó tó jáde láyé ní ti pàápàá lẹ́yìn náà bóò ni ó ṣe dá nabi muhammad sallallahu alaihi wasallam tí ó sì máa tẹ̀lé kó tó jáde láyé bóòlù ṣe fẹ́ dá ẹ̀sìn rẹ̀ mà ẹ̀sìn Islam pẹ́yìn bá ti mọ mẹ́tẹ̀ẹ̀ta yìí èyàn ti bọ́ kúrò nínú wàhálà ayé èyàn ti bọ́ kúrò nínú wàhálà sàárè èyàn ti bọ́ kúrò nínú ìyájọ́ àlùkìyàmà anabi muhammad sallallahu alaihi wasallam anabi ní tó bá ti gbé sínú sáré tó bá ti dá mala, bọ̀ mọ́lẹ̀ tán àwọn e rẹ̀ ìdókù ni pé wọ́n fẹ́ máa lọlé lànàbí fi ní ẹ má lọlé ẹ má ti lọlé tẹ bá ti dá yẹ̀pẹ̀ bò òkú tán ìsẹ́kìsọ̀rọ̀ àfihàn ànábì ni ọmọ ya yí ẹ̀tọ́rọ àforíjì fún wọ́sàlù láhàláhù àtẹ̀sìdìta ẹwà bẹ̀lọ́n kọ́lọ̀n fi ẹnu rẹ̀ lẹ́nà kọ́lọ̀n torí pé yọ́ dáhùn béèrè lójẹ́ pẹ́ta wá ti sùkú tẹ́gbàrà adáyẹ̀ tó tán àmì àmọ́sọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ní individually Allahumma ghfir lahu Allahumma warhamhu Allahumma thabbithu Allahumma ghfir laha warhamha wa thabbitha bọ́ bá gbọ́ lárúbá wọ́n sọ yóò bá ọlọ́wọ́n bá wọ́n sàfẹ́rí jẹ́ tábù mọ́lẹ̀ yóò ìyá rẹ̀ ni bàbá rẹ̀ ni ọmọ rẹ̀ ni òkú rẹ̀ ni àbúrò ẹgbẹ́ ọ̀rẹ́ afẹ́ ọlọ́wọ́n mọ́sà bá wa fẹ́rí kó lè dáhùn béèrè tí wọ́n fẹ́ bí torí pé àwọn màláíkà àwọn yọṣu bẹ́ẹ̀ ti bò mọ́lẹ̀ tán wọ́n ní kọ́dà èyí sì màáhùn náà kàrá àdìn àdìhìn wọ́n máa gbọ́hùn ẹ̀ṣẹ̀ yín nígbà tí wọ́n bá yọṣu nínú sàárè nínú àwọn àlejò ìbíyà àwọn nǹkan tó pamọ́ tá a gbọ́dọ̀ bìlíf tọ́jú pé tàbá bìlíf rẹ̀ a sì ní jẹ́ ẹni tó bìlíf ọlọ́ òun náà ni ìdẹ̀ra sàárè àti ìyà sàárè ẹni tí ọba gbàgbọ́ ọmọ kẹrùn mọ́ ní máa ń kẹrùn ní kẹrùn waste time torí tọba ti sọpọ́ ọgbà kan gbọ́ nínú àwọn tá nẹ́bí sọ fún wa ọgbà nẹ́bí gbọ́ náà nìyẹn tọba ti lọ́ọ̀gbà koran gbọ́ àbọ̀ ọgbà kankan gbọ́ ní koran ọgbà gbogbo ẹ̀gbọ́ náà ànábì wa ni wọ́n dé mẹ́rẹ̀ padà sẹ́mà pé nígbà tẹ́yìn gbé débẹ̀ kò sẹ́mi lárẹ̀ tó á dòdò òhòhò wọ́n dé mẹ́rẹ̀ padà tọ́bọ̀ wá tẹ́lẹ̀ padà wọ̀yà tí hì màlàká ní àwọn màláìkà méjì wọ́n wáyọ sí fọyú jìlì sáà nìyí wọ́n wá gbé jòkólẹ̀ ẹ mọ̀ wò pé bó lè sọ̀rọ̀ láti jòkó eléyàn kan wọ́n mọ́ wọ́n ní wọ́n fẹ́ sáré wọ́n fẹ́ wọ́n ní yóò fẹ́ débi pé ibi tí ojú rẹ̀ máa ń dé ìgbà tó wà láyé ní ìbáwọ̀ ọ̀kan láì ẹ̀wọ̀ bí tí sáìtì wa tó dé tó yóò rọrùn láti gbé ìjọsọ́ àdúgbò ní ọ̀rọ̀ nítorí pé báwọn kílà káyọ̀ mọ́ máa dàrú pé bó ṣe há tó náà bóòlù ṣe wá jòkó tó má gbé jòkó lẹ̀ tábà yàkú lánìlá àwọn mọ̀láìkà méjèèjì wọ́n wá sọ fún pé má rọ búkà ẹ̀rì ìpìlẹ̀ àkọ́kọ́ nìyẹn tí ò gbọ́dọ̀ dàrú láyé kéwẹ́ tó jáde láyé ta ni ọlọ́wọ́n tiẹ̀ tí ń tọ́jú rẹ̀ fàyàkú lọ́bí yàlá ẹni tó bá jẹ́ nire tó jẹ́ mọ̀mí ní òdodo láàrin wọn àtọ́lọ́wọ̀n ọ̀dàrú kó tó jáde láyé yóò ní rọ́bí Allah ọba tí ń tọ́jú mi ò ní Allah ọ̀yẹ̀kù láàrínlá wọ́n wá sọ fún pé máa dí inú ka ẹ̀sìn wo ni wọ́n sì tó sì jáde láyé ọ̀yẹ̀kù dínú Islam Islam ni ẹ̀sìn tèmi ọ̀yẹ̀kù láàrínlá wọ́n sọ fún pé máa ha sọ̀rọ̀ tún ló lẹ́bí ìbá ìsẹ́fẹ́kọ̀ arákùnrin ta gbé dìde kọ́ wá jíṣẹ́ fún yín èyí ànábìwá Muhammad sallallahu alaihi wasallam bóòlù arákùnrin ẹsẹ̀ rí yọ wá sọ pé fayakulu wa rasulullah òjíṣẹ́ ọlọ́run bá ní òjíṣẹ́ àtìgbà fún fayakulani wọ́n wá sọ fún pé wọ́n máa yudiri ká ta ló wá fi hàn pé òjíṣẹ́ ọlọ́run báwo ló ṣe mọ̀ kójú sí ọlọ́ni fàyàkúlù kọ̀rájú kìtàbàlá fáàmàntù bí i wọ́sọ̀ dákù ó ní mo ka kọ̀ránì ni mo ka tẹ́rọ ọlọ́run mo gbà gbọ́ mo sì gbà lódodo mo ka ẹ̀dùnmọ́ lẹ́yìn náà mo wá gbà tó wà ń bẹ̀ gbọ́ mo gbà gbọ́ mo sì gbà lódodo gbogbo ẹni tọrọ rẹ bá já sí bí mo ṣe sọ yìí tó jẹ́ pé wọ́n ṣe ń bi léèrè nítọ́sọ rèé. Ah, ọmọ kú oríire o yóò wá bẹ̀rẹ̀ gbádùn yóò máa wá gbádùn yóò máa wá gbádùn yóò máa wá gbádùn nínú sàárè yẹn títí tọ́lọ́wọ́ sì pààyẹ rẹ̀ nítorí ọlọ́wọ́ pààyẹ rẹ̀ jẹ̀mọ́ tálọ́mọ̀ ọlọ́ọ̀ni kálọ́mọ̀ jẹ̀mọ́ trillions of years tó kú ọlọ́ọ̀ni kálọ́mọ̀ ẹ̀yọ́mọ̀ yá mi kí ni wọ́n wá gbádùn fún adúrò ọdún yẹn èèyàn kú oríire o ṣẹwárí ìgbádùn tí ń gbà yẹn ìgbádùn tí ń tẹ́ni nínú ìgbádùn tí ó gbà á tabagbó ìdílé tabagbé sálìjánà ọlọ́mọsà sẹ́ni kọ̀ọ̀kan wa mọ́sà sí wa lọ́mọ àlìjánà iṣẹ́ rẹ̀ ìwà rẹ̀ kọ́lọ́mọsà jọ ọ̀rọ̀ wa lọ́rùn ọlá agbára ọlọ́run ọba wa tó ànábì ọ̀dákẹ́ sọ̀rọ̀ pé ẹ̀yìn tá ń gbọ́ yóò bẹ̀ náà ni pé káàrin àtọ́lọ́run mọ́dàrú ká tó jáde láyé torí ọkọ̀ já pé àìsíkàtà ha ni yíkan ní anabi yíkan ní ọlọ́ni anabi muhammad ní islam ní ó yàtọ̀ sí islam tilé ayé yẹn o tí wọ́n bá sọ kankan fún wa yí pé tó tí wọ́n béèrè nínú hall láàárọ̀ ọ̀la òun náà ní abc sẹ́mi pé àtẹni tí wọ́n kàwé àtẹni tí wọ́n kàwé ẹ̀mí kálukú ti balẹ̀ pé ah bàbá ti wọ ọbẹ̀ tó bá ti ní àwọn lẹ́tà ta ní abèrè ọyẹ kọ́lẹ̀ òun kàn ní abc ọ yàtọ̀ síbẹ̀ mo ti ha àbí sáà ti ha báyìí ẹ̀yìn gbogbo ha àmọ́ ẹni tí ọ̀rọ̀ fún láti fèsì òun náà lẹni tó jẹ́ pé ó mójútó àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àyíkó tó jáde láyé àrùn àtọ́láwọ̀ ọ̀dàrú ní ó jẹ́ fún láti sọ pé wọn tó ọba tẹ̀lé súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam sọ́mọ̀ pé à ń tọ́ sínú súnà pé wọ́n ṣe súnà ọ̀rọ̀ pé súnà ẹgbẹ́ kan tí wọ́n dálẹ̀ ni tó bá jẹ́ pé ẹni tó bá wù nínú ṣúdẹ̀ntì ó lè jẹ́ kí ó lè jọ́yìn wọn ẹni tó bá jẹ́ òkò lè wọn ọkà sí bí ẹgbẹ́ ẹlẹ́rọ ẹgbẹ́ aláta ẹgbẹ́ aláṣọ wípé sọ̀rọ̀ yẹn kéèyàn muslim àmọ́ mi ò ṣe súnà you are not a muslim alìsílámù wà súnà wà súnà tó híyà islam islam gangan wọ́n pè súnà súnà gangan wọ́n pè ní islam ẹni jẹ́ wájú súnà kò sí islam ọlọ́run fi alùkùránì ránṣẹ́ àbí oníkà nẹ́bí ó ṣàlàyé ọwá ní ọ̀gbà nẹ́bí gbọ́ nítorí ànẹ́bí wọ́n pè súnà ọlọ́run nìkan ló fẹ́ gbàgbọ́ Kùránì tó fẹ́ gbẹ̀gbọ́ yẹn jẹ́ àtàní wọ́n sàlàyé fún ọ. Sàlàyé sàlàyé Kùránì yẹn. Ọlọ́run ní ọmọ yóò tẹ́ ìrọ̀súlá fọ́kọ̀dé àtọ́ àlá. Ọlọ́run bá ní gbogbo ẹni bá ti ń tẹ̀lé Muhammad, èmi náà ní ọmọlẹ́yìn ànábì ni wọ́n ń pèlẹ́ni tí ń ṣe súnà alámọ́sá ìṣe gbogbo aná bẹ́ẹ̀ wọ́n ìwà abẹnú ṣe o iṣẹ́ ni wọ́n fi ṣe kí ni wọ́n fi ṣe tí ìsìláàmù rẹ̀ ọ̀bá múnádóko tó nígbàgbọ́ nínú ẹ̀sìn míì ọgbà pé ti sẹ́ǹtì náà ọ̀nà ni pé ẹ má sọ̀rọ̀ sí wọn ẹ̀sìn má sọ pé wọn ò sí lójú ọ̀nà o ọlọ́ọ̀bá lọ́mọẹni tí ń ṣe freedom of religion freedom of worship wípé àá èyí ló lọ church èyí ló lọ ó lè ṣe ríwòyà ó sì lè wá mọ́sálásí ó free ẹni bá nírò orí rẹ̀ kéré muslim torí ọlọ́run ọba aláìwọ̀n ọmọ yẹbu tẹ́jẹ̀ gẹ́gẹ́ ilẹ̀ islam dìnnà ọlọ́run ẹni bá ṣẹ̀ṣẹ̀ ní yàtọ̀ sí islam fàláyò kò bálà mínú ànígbà lọ́wọ́ owó àfẹ́lá àkọ́lá nínú alkhasiri ọlọ́run bá ní yóò ṣòfò lọ́run ní o ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí kọ́ yàtọ̀ sí Islam ó ti dòkó báyìí jama má bá ṣe ń kàwé ẹ má jẹ́ aka orí ibi tó wà nínú ìwé àwọn òyìnbó àwọn òyìnbó tó fẹ́ kọ́ wa ní engineer tó fẹ́ kọ́ wa ní mẹ́sìn yẹn wọ́n tún ní àwọn orí burúkú kan tí wọ́n máa ń pàṣẹ sínú àwọn ìwé wọn bọ́ọ̀bá tí wọ́n ń ka lọ tọ́ba ti lẹ́sìn ó ti mọ̀ pé ah, orí burúkú tàbá ń sọ ni èmi ò ní bá ń ṣe lé lẹ́yìn tẹkinọ́lọ́jì jàmá kí ló tún wúlò lára ìbò mọ́ ẹ̀sùn tó tún wúlò lára wọn lẹ́yìn tẹkinọ́lọ́jì ẹ̀yọ́ máa ya ìgbàgbọ́ àwọn òyìnbó òun náà ni pé ẹ má dájá alẹ́ kálukú fún láti sẹ̀sìn sí ọba wù ọlọ́run sọ bẹ́ẹ̀ o ọlọ́run ní nàdínà ní ìlú Islam ẹ̀yọ́ máa ya mi ẹwà rí kèfèrí tọ́jẹ́ tó òun náà wọ́n ti gbé òun náà sínú sàárè tani wọ́n pè kèfèrí gbogbo ẹni tí ọba ti jẹ́ muslim kìrìsìtánì kèfèrí ni abọ́gibọ̀pẹ̀ kèfèrí ni àwọn oníṣẹ̀ṣe kèfèrí ni àwọn olópìsì kèfèrí ni àwọn jálàbí ológun kèfèrí ni abẹ́lẹ́bọ kèfèrí gbogbo ẹni tó bá ti gbàṣẹ sí gbọ́ tí ń sì ń bá wọn ṣe pọ́pọ̀ pé kìnnìkan bẹ tó yàtọ̀ sọ́lọ́run ọba téèyàn lè gbàgbọ́ tí ó ṣe ń tọ́lọ̀ ń ṣe definition yẹn tó ti yẹ yín jẹ̀má gbogbo ẹni wá ti gbàgbọ́ pé kìnnìkan bẹ tó lè ṣe tọ́lọ̀ máa ń ṣe kíni tọ́lọ̀ máa ń ṣe onítọ̀hún èsè muslim ẹni tí ọ̀lọ́ tọ́ọ̀tì tọ́ọ̀lọ́ mọ́sálásí gọ́ kí lòun náà jàmbá kèfèrí lòun náà kọ̀lẹ́sìn yẹn kọ̀lẹ́sìn báwo àìlẹ́sìn yẹn gan kèfèrí mi kò sí ní lẹ́sìn ọlọ́run lòun dáa nítorí ẹ̀sìn wá níwò lẹ́sìn kí náà mọ̀ wá jẹ́ lábẹ́ òfin ọlọ́run kèfèrí lòun náà kọ́lọ́mọjà ayà kankan nínú gbogbo ẹ̀ tó mọ́ ti gbé kèfèrí sínú sàárè pàtàkàdà mọ́ta àdébìnrin kèfèrí náà padà kú o olùgbàgbọ́ òdòdó ṣe kú wọ̀tọ̀ àdòrò ooru sí ìjàfàdìhì jẹ́bà tó dàpẹ̀ bọ̀ òun náà lérí mọ́lẹ̀ àádá ìmú padà sára tiẹ̀ náà ọ̀yà tí hì màlàkání màláìkà méjì ó dòwà bóun náà fáyì ìjìnlẹ̀ sáà nìyí wọ́n ni wọ́n gbóhùn náà jòkólẹ̀ wọ́n gbé jòkólẹ̀ tó jòkó wọ́n fẹ́ bí ní béèrè wọ́n fẹ́ dáhùn béèrè mẹ́ta ìbéèrè mẹ́ta yẹn kò gbọ́dọ̀ dàrú kí ìrìn tó jáde láyé àmọ́gbà tí a dá yẹ̀kọ́ bó Sunday John àti Deborah àbí bàbá oníṣẹ̀ṣe àfóúnjálàbí ológun ṣàfihàn mo là á àfóúnjálàbí ológun kìí lóògùn òwòsàn ní ṣe ogun ẹbọ tí wọ́n bá ti gbé sínú sàárè ìtẹ́sí mọ̀ pé confam ẹlẹ́bọ ni ìfẹ́ni ni oníṣẹ̀ṣe ni ó lè jẹ́ bàbá ẹ ó ìyá ẹ ó ọmọ ẹ ọlọ́mọdé ọlọ́mọdé sàdáwò fẹ́ni kọ̀ọ̀kan wa ó lè jẹ́ bí ẹ kọ́lá ó lè jẹ́ àfa ẹ kọ́lọ́mọba àrùn láti gbé lọ lè bò mọ́lẹ̀ táwọn yòókù rẹ̀ bá sì fẹ́ gbé lọ kò nídìí kí wọ́n lọ mọ́ àmọ́ tí o bá sẹ́ni kankan o lè tẹ̀lé wọn lọ gẹ́gẹ́ bí níbọ̀ rẹ àbí aráàlú rẹ nígbà àbútọ́lì mukú àbúbákiri débẹ̀ òsùnwòn àbá ní débẹ̀ àbá tọ́lá wọ́n débẹ̀ àbá mọ̀hásì débẹ̀ ilé rẹ Muhammad bàbá ń bẹ̀rù o ó ti kú síbẹ̀ anábì ní yá Ali wárí abáka Ali lọ́lẹ̀ ibò bàbá rẹ̀ mọ́lẹ̀ ó nìkan náà ló bó kàn ìgbà kẹrin nínú àwọn sàhábà tí bàbá rẹ̀ ó kú kí gbogbo àwọn tó wà ń mọ́kà kí wọ́n ṣe kí ni kí wọ́n dìde lọ bí jànáza ẹnìkan jáde lé tó ló ti yé wọn wípé wàlá tusalli ala ahadin minhum mata abada ẹni bá ti kú ẹgbọ̀rọ̀ tó la fún ẹgbọ̀rọ̀ kírun ṣe la ẹ̀ẹ́kàn kì í sínú sàárè fún ìwà márùn tí kèfèrè bá ti wá bọ́ sábẹ́ sàárè yìí ẹ̀ eh, táàbẹ̀ lọ́wọ́ bá kọ́lọ̀ mọ́jọ́ ọ̀rọ̀ tèmi ọ̀dàbí àti tiẹ̀ náà kẹ́rí ọkàn wa ọwọ́ lọ́lọ́wọ́ o adẹ́lẹ́ni tí ń bojú tí lò jẹ̀rẹ̀ báwò tí ń kárí yádùn sọ̀lì tí ká súnmùrù sàlámù fáwọn èèyàn nígbò sí ìyá ọlọ́wọ̀ òbò mọ́ nígbò ọya ọlọ́wọ̀ jẹ̀rẹ̀ báwò mọ́ ọbẹ̀rẹ̀ sí wọ́skáwò nígbò ọya ọlọ́wọ̀ òbò rí mọ́ nígbò ọya ìlọlẹ̀ jó ní klọ́ọ̀bù ọ̀pọ̀lọpọ̀ kú síbẹ̀ ìwé ṣe fámìlì ọlọ́run kò sí fámìlì ọlọ́run wa àjọ máa bẹ̀ẹ́ ni pé kọ́lọ́run àlá kọ́lọ́run mọ́sá ìfún aláti bọ̀tán rí lẹ́yìn náà ọwọ́ ọwọ́ máa rìn pẹ̀lú àwọn ẹni rẹ̀ sábà bínú ọwọ́ máa ṣàdúrà ọwọ́ máa rìn pẹ̀lú àwọn ẹni rẹ̀ gbogbo àwọn tí wọ́n máa bọ́ sọ̀rọ̀ tí wọ́n máa sọ fún ọ pé ìsìlámù yìí sọ̀nà àbí tọ́ba ń ṣe ìsìlámù wa tó máa ṣe nǹkan míì ó jìnà sí wọn kẹ́mọ́ bá sọ́dọ̀ lórí burúkú ẹ̀yọ́ máa yá mi ọlọ́sàárẹ̀ ọlọ́run o ọkọjá bá ń ṣe kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè tó dákẹ́ rọ́rọ́ yìí ilé ìgbádùn ni o rọ́ọ̀dọ̀ tó mìíràn yá lè jẹ́nà lèlè mú mi nínú wọ̀ṣọ́ lẹ́yìn báwo olùgbàgbọ́ òdodo àtàwọn ẹni rẹ nínú sàárè ọmọ jẹ́ ilé ìkẹ́ fún wọn ó fura tó mìíràn fún farin náírà lèlè mú ṣìrìkì náà wọ́lá àṣù àṣàbí kàbáyọ̀ lẹ́yìn náà yọ́ máa jẹ́ ògùn ìyà ilé ìdààmú fún gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ tí wọ́n sì ṣẹ̀ ọlọ́run ọba tọ́lọ́run òfin kọlọmọsà wọlé àánú ẹ kọlọmọsà jẹ atán lórí dáadáa wọn ní tí wọn bá gbé kẹfìrí tí wọn gbé dòkólẹ máa ń rọ búkà tani ọlọ́wọ́n bá ti tiẹ̀ ọ̀yà kúrò yóò wá sọ pé ha ha ha anábì ní ìjọsọ jáde nìyẹn kò sí ọ̀rọ̀ ní ìjọsọ máa lẹ́yìn kò ní ha ha ha fọ́nà àwọn àtàgbọ̀ lárúbọ́ wa tó wọ́n ní ha ha ní ti kan mọ̀ pé wàhálà ti dé kí ni wàhálà ti dé ọ̀gá náà wọn lọ fọ́ wọn ní ha in ha'in ha'in ètò òwì ni ẹ̀ méjèèjì nítorí pé àárín wọn àtọ́lọ́n ti dàrú kó tó jáde láyé ìsúngbẹ́rẹ́ ń bọ̀ dìsà ìjàsè jẹ́ ìjẹ̀gbìn ìjàdìẹ orúkọ dúdú ìfi ń bọ erí ìfi ń gi ìfi ń bọ rin ìsinná oníbàtẹ́ ọdẹ ológun ọlọ́run ò tó kò sí ọlọ́run lọ́kan kò sí wàhálà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn tọ́wọ́ díjọ́ tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ nínú sàárè ọlọ́run níjọ́ rọrùn fún láti sọ pé Allah ni ọlọ́run ọba tèmi nítorí pé àárín wọn àtàlá àti dàrú tó tó jáde láyé wọ́n ní wọ́n ti wá sọ fún pé fayakulu láàdìrí yóò ní èmi ọmọ ó tó ní ha ha tẹ́lẹ̀ ní láàdìrí èmi ọmọ ó èmi tí wọ́n fẹ́ sọ kí ló fẹ́ sọ ó ti délé ọtọ kò ṣe rọ́ọ̀mù yẹn fàyẹ̀kùlù àdínlá àwọn tó sọ fún pé má dín inú ka ẹ̀sìn wo ni wọ́n ṣe fàyẹ̀kùlù ha ha ha anábìrin ló ṣe máa wí nìyẹn láàdìrí èmi ọmọ tí mo fẹ́ wí nítorí pé kò dúró nínú ìsìláàmù bí ṣe wá mọ́sálásí ní lọ́sọ̀rù lọ́dọ̀ pásítọ̀ gbogbo àwọn ọmọ yín tí wọ́n lọ sóòrù ẹ̀lẹ́ sọ fún wọn lé tọ́bá kú sí sọ́ọ̀sì ó gbèdìdè ní kèfèrí ni ó ọ̀rẹ́ wọn ni wọ́n fẹ́ gbé lọ́dọ̀ bàbá dáwọn sí bàbá aláwo wọ́n fẹ́ gbé lọ́dọ̀ pásítọ̀ ọwá lọ lè kú síbẹ̀ ọgbàbẹ̀ lọ́run ni ó ibi tó sì lọ inú ìyá ni torí ọlọ́run ti sọ fún wa yí pé inú ìsìláàmù láti máa sìn un tàbá sì ní ìṣòro nínú ìsìláàmù ń ká sí ló fi ní ìyá àgànà àbúdú ọlọ́run ní èmi nìkan tó ní ẹ máa sìn wá ìyá àgànà sáyún kọ́

anábì zakariya ó ní ẹ̀yìn mi ti tẹ̀ inni wahana al-'azmu minni ó ní ẹ̀yìn mi ti tẹ̀ ọlọ́run téèyàn máa tẹ̀rìn àgbàdéyàn dà tí mi ń rò fún rìn wọ́n ṣe tààlà rásù ṣe ibá ó ní gbogbo orí mi pátá gbogbo ẹ̀ ó ti funfun kò sínú dúdú ẹyọ kan àmọ́ o ọ̀làmú akọ̀bídọ̀ àríkàrọ̀ bí ṣàkìyà èmi ò níbàdó alẹ́ wọn fẹ́ bímọ o mo sì mọ̀ pé wọ́n ọlọ́run bá lè ṣe irun wa funfun ẹ̀yìn tẹ̀ kí ni wọ́n kọ́ ọlọ́run tó bá ti ṣe tán wọ́n ló bí máa o mọ́tò orí ẹ̀ lọ lè sọ ìsìláàmù nù ọlọ́run lágbára o òsì níta ọwọ́ ọlọ́run lówó wà àwọn èèyàn bẹ̀rẹ̀ sọ̀sì láti bí forty years ago tí wọ́n ti ń pe jésù lólu àwọn àtolùgbà láwọn tí wọ́n ti ní wà náírà dì sí àwọn kan ní wọ́n fọlẹ̀ àwọn kan ní wọ́n fọ tọ́lẹ̀tì àwọn kan ní wọ́n darí mọ́tò àwọn kan ní wọ́n sọ géètì àwọn kan ní wọ́n fọ tọ́lẹ̀tì tí wọ́n lówó wọn níṣẹ́ yẹn o eré àga wáyé tí wọ́n jòkó lọ́sùn. mọ́tí ìsìláàmù ọgbọ́ ohun tó nípa ọmọjọ́ tó kú èyí nìkan ti tó láti máa dẹ́rù bàyàn. wọ́n lè tọ́wọ́ jẹ́ kẹfẹ́ yìí tọ́wọ́ ti wá ní ha ha tàwọn tún bèèrè pé máa ha tàbí ọdún lẹ́tì ìbọn ìsàfihàn ẹni tá a gbé dìde tá ránṣọ fọyàkúlẹ̀ ha ha ha láàdìrì èmi ọmọ kò sì máa lòótọ́ nínú àwọn tẹ́lifíṣẹ́ yìí má yìí èmi lọ́mọ́kànú wọn o àmọ́kọ̀ máa nábì nítorí kò wádìí nípa nẹ́bì kò sì wádìí nípa súnmùnà rẹ̀ èsì tí wọ́n fọ̀ náà nìyẹn tẹ́lẹ̀ tó sì islam àtẹni tí ò sì islam bá a ṣe ní kó ṣe é àwọn méjèèjì wọn ò sì islam ẹ̀yin màá yá mi wọ́n lẹ́nu yóò wá mọ́tò rí kò wá mọ́tò rí láyé ẹ̀ wọ́n ní eléyìí kò mọ́ wà dáadáa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọ́tù àti bíréèkì máa ń dàrú máa ní lọ́wọ́ èwo lóko tó gbé ẹ̀rọ àwọn méjèèjì ọ̀dà mi lójú pé ọjà fáwọn méjèèjì táwọn méjèèjì ni wọn ò ṣe kí ni wọn ò mọ́mọ́ tó wà ẹni tí ó ṣe Islam kiri yó àtẹni tí lọ́mọ́kà ti lọ Madina ti ń gbàwẹ̀ tóun náà ṣe bí wọ́n ṣe ní kó ṣe wọn ọjọ́ ṣe Islam ni o wọ́n gbé ààbọ̀ ìsìláàmù dọ́dọ̀ ọlọ́run odidi ni udukulu fi sílímì káàpá ọlọ́run ni ẹwọ inú ìsìláàmù pátápátá ẹ má yọ̀kan lẹ́mẹ̀ ẹni tá a wú yìí wọ́n ní yóò lòun ọmọ kọ́ ìdọ̀rọ̀bù hù bí ha mítárakọ̀ wọ́n ní àwọn màláíkà ìwọ́n mú irin ńlá kan lọ́wọ́ ìnáàpẹ̀ ní mítárakọ̀ irin ńlá ni wọ́n wá láàmà lérí gbá gbá wọ́n bá láàmà lérí tán anábìíní dọ́rẹ́bàtàn yasmauha máa bẹ́ẹ̀ nà lè mọ́ṣírí ànábì ní gbà tí wọ́n bá láàmọ́ lérí báyìí gbogbo ẹ̀dá ọlọ́run tó wà ní ibù lọ́rùn àti gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tó wà ní ibù wọ́ọ̀rùn gbogbo wọn ni wọ́n gbọ́ ha ipé wọ́n ti gbá nǹkan mẹ́nìkan lérílẹ̀ ilà sàpàlẹ̀ yìí ànábì ní èèyàn àtàlìjànú nìkan ní onígbọ́ èèyàn àtàlìjànú nìkan ní onígbọ́ àmọ́ gbogbo ẹ̀dá ọlọ́run tó kù wọ́n gbọ́ gbáà ìyàtọ̀ wa bẹ̀rẹ̀ yẹn yọ wa bẹ̀rẹ̀ yọ mọ wa jẹ yọ mọ wa jẹ yọ mọ wa jẹ yọ mọ wa jẹ títí tọ́lọ́wọ́n fi payé rẹ̀ tírílíọ̀nù mélòó ló kù tọ́lọ́wọ́n fi ṣe kí ni tọ́lọ́wọ́n fi payé rẹ̀ talọ́mà yóò ti máa jẹ́ lọ nánu yọ wà ní bàdìsáfù bàdìsáfù ni ibi ọlọ́run bá aláàmọ́ ń fi ẹ̀mí sí àfonífòdì ayé sọ́run ilé ayé láwà yìí tabatuku awa ní barisak tabatuku barisak a lọ sí alikiyama ìbẹ̀rẹ̀ ọlọ́run ti wá dájọ́ ní wọ́n fẹ́ ọmọ aná sínú náà yóò fọmọ àtìyànà sínú àtìyànà abẹ́lọ́run ọ̀rọ̀ wa kọ́lọ́mọ jù nira nínú sàárè ọlágbára ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi ìdáhùn yìí òun náà ni ó dìtámì ìdẹ̀ra téèyàn máa gbá táyé fi parẹ́ òun náà ni ó sì dìtámì kí ni jama ìyàgbẹ́yìn ọmọ jẹ́ táyé fi parẹ́ kọ́lọmọ́síwá ní ẹni ìyá ẹ̀yọ́ maya mi ẹ̀dẹ́kùn torí tọ́lọ́wọ́ bá wa ẹjẹ́ amójútó àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí o ọ̀rọ̀ kan kọjá pé a tíra sheikh muhammad bin abdul wahab al-usulu thalatha al-usulu thalatha inú ti kàá tọba kàtà ó tún mọ́ sí mọ̀rọ́jà ó tún mọ́ sí mọ̀rọ́jà ó tún mọ́ sí mọ̀rọ́jà ó tún mọ́ sí mọ̀rọ́jà torí pé bí ìbá ti wọ sàárè ilé ayé òsè padà wá mọ́ kọ̀wá sẹ́dẹ̀ kankan tí ó gbàyàn ńlẹ̀ ń bẹ̀hùn lẹ́yìn ọlọ́run ọba rẹ̀ afáwà Usman bin Affan pẹ̀lú aláàánú nínú àwọn sahaba wọ́n ní níjọ́ kan ó wà ní etí sàárè wọ́n kọfà alákọ́bùrin babaka ó wá bẹ̀rẹ̀ sí sunkún wọ́n wá ní a ó sunkún wọ́n sàrètí sunkún àtàtẹ̀bùn lálẹ́ títí tí irungba rẹ̀ fi wá ká omi ẹkún tẹ̀yàn sun tí irungba fi ń ká omi ta ni irungba rẹ̀ ń ká omi yìí jama Usman bukini afa wọ́n tó lóòótọ́ súnà àtọ́lẹ́ wọn tẹ̀lé àwọn sálàf wọn tẹ̀lé àwọn sàábà tó ń fa irungba tó ti mú tiẹ̀ ń bẹ̀rẹ̀ igbó àwọn sálàf ń ṣe kí ni wọ́n dárúgba sí láti máa mú nánu á máa lójú ọ̀nà náà á máa mọ́ra wọn ó ṣe kẹfẹ́ nípa bá nínú gbà ó àmọ́ súnà rẹ̀ ò tí ì ṣe kí ni kò tí pé wọ́n nínú gbà rẹ̀ ọwà rẹ̀ gbẹ́dẹ́ fún mi omi ojú ni ẹwọ́ bómi ojú ṣe pọ̀ tó tẹnu gbà fi ó ṣe rẹ̀ gbẹ́dẹ́ pàkílàlà wọ́n sọ fún Usman pé tẹ́lifùn jannata wà nára fọ́dà tẹ́bùtì àwọn tó kọrù aljanna tí wọ́n náàrù fọ́dá tàbùkì wọ́n sọ̀rọ̀ ọ̀nà aljanna o ṣùkú tó báyìí wọ́tàbùkì min haza ọwọ́ an ṣùkú létí sàárè ọwọ́ ń sunkún wọ̀kọ́lá ọwọ́ sọ pé iná Rasulullahi sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí ojúṣe ọlọ́run kọ́ọ̀lá anábì sọ pé iná kọ́bùrọ̀ ẹ̀rí sàárè sàárè táàmù wọ̀ yẹn awọlùmọ́nà sílẹ̀ ààkìrọ̀ ó ní àkọ́kọ́ ilé tẹ́ yóò dé sí lọ́rùn tẹ́ ìbá fẹ́ lọ́rùn ó là àkọ́kọ́ ilé yóò ṣe kíni yóò dé sí tẹ́ yẹn bá ń lọ́rùn fẹ́ èèyàn kọ́kọ́ dé síbi kan nínú àwọn ilé ọ̀run tó tó ti kú láyé àbáwò fún ọmọdé àfáwọn ọjọ́ láàánú wọ́n ní fa ìnájà mínú ìtọ́pọ̀ àwọn lẹ́kùn ni wọ́n sọ yẹn o wọ́n ní fa ìnájà mínú fama ba'dahu àyẹ̀sàrù mínú wọ́n ní tí ọba wa là kó ń ìbéèrè tí wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ ọpàs alọ́lọ́wọ́ bá rẹ̀ allah rabbi allah tala nabi muhammadu rasulullah ẹ̀sìn wo ni wọ́n ṣe ó ní alìsílám ó sì rí mẹ́ta ta wí àfa òfin òfin àfa ní a ah, ó ti là ó sì wà nínú ìdẹ̀ra ìdẹ̀ra tí wọ́n tún bọ̀ fún kọ́lọ̀mbá gbéra dìde ìdẹ̀ra yóò ti gbólé yẹn lọ ó ní tí ń pa àwọn lẹ́kùn nìyẹn kọ́lọ̀mọ́sàjọ́ rẹ̀ nìkọ̀ọ̀kan wọ́n já síbẹ̀ fàyín lam yanjú mínúhu fama ba'dahu aṣẹ́dù mínì tí ó bá wá rí dáhùn dáhùn tí ó dáhùn ìbéèrè wọ́n tàbí ọlọ́wọ́ bá rẹ̀ ó ní háhìn háhìn háhìn tàbí ànábì rẹ̀ ó ní háhìn háhìn háhìn ẹ̀sìn wo ni wọ́n sì jáde láyé ó ní há há bàbá wa gbé ìdílé nínú sàárè tọ́lọ́n bá dájọ́ yóò tẹ̀ wá wọ wàhálà yìí tó tún lé ju wàhálà yẹn lọ òun náà ní iná ọlọ́run abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́mọ́ sí wa lọ́mọ náà kọ́lọ́mọ́ sí wa lọ́mọ àlìjánà àdúrà nìkan wà rán àdúrà wà ń bẹ̀ àmọ́ òun nìkan ò sí kí ni ọ̀ràn àdúrà nìkan ọ̀ràn o àdúrà náà wà ń bẹ̀ ni ọmọ sàdúrà ọmọ wa ṣiṣẹ́ tó fi ní wọná òun níjà ni wà tọ́lọ́wọ́ bọ́ dàrú oníjàrin wa àti súnà nẹ́bí ọ̀dàrú oníjàrin wa àti ìsìlámù ọ̀dàrú ní padà wá sàlàyé rẹ̀ lọ́wọ́ gbòyìn bóò ní mẹ́tẹ̀ẹ̀ta sí máa ń dàrú mọ́ ẹ̀ lọ táàbì lọ sọ́ra wa ẹ̀yọ́ màá yá mi al ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni marifatul abdul rabbahu báwo ni ẹnu ṣe fẹ́ mọ ọlọ́wọ́n ọba rẹ̀ mímọ̀ ta ní ká máa yìí mọ fẹ́ ṣàlàyé yẹ tó ọba máa bẹ́ẹ̀ lọ́lẹ̀ máa ìyá annaláha mojúdùn níta ń sọ fún ọ aláwa aláwa nìkan ká fẹ́ bọ́ sọ́sìn o àwọn tòfè ní mẹ́ta àwọn àpá aláwa wọn wọná o àbí wọn wọná abdullahi bàbá anabi sáà anabi ti gbé ìsìlámù wákàtó sọ ní abdullahi àbẹ́mọ̀ pé ábùkù ẹrú aláǹkọ́ ọba àlá àníbẹ̀sì tí ìdáyé tí wọ́n ti sọ bá bá ìlú kọ́ wọ́n wà bí fíìp pẹ̀lú aláàfin aláàfin rọ́ọ̀ mímọ́ aláàfin mo fẹ́ sàlàyé bẹ́ẹ̀ bá ti máa bí mo fẹ́ sàlàyé yọ ọmọ o alákọ̀ọ́kọ́ annaláhàmọ̀ ojúdùn ọgbà pé ọlọ́run wà alákọ̀ọ́kọ́ ni ẹ ẹlẹ́ẹ̀kejì wọ́n wà khaliqu kulli shay òun ló dá gbogbo nǹkan tààrí àti tààrí wa ghayruhu makhluq wa ghayruhu makhluq gbogbo tó kù lẹ́yìn ọlọ́run ìtọ́lọ̀ ń dà ní. tó ti gbàgbọ́ rẹ̀ ọwọ́ abọ́ awọ sàárè bẹ́ẹ̀ àmọ́ tó bá ti rẹ́ nìkan tí ọ̀rọ̀ lápá lẹ́sẹ̀ tó ní ayé ló tún dáa iṣẹ́ ayé lélẹ́yìn kì í ṣe ọlọ́run ọwọ́ sàárè dáadáa gbogbo tí ọba ti jẹ́ creation ta ni creator rẹ̀ ẹ̀ mọ́jọ́ ọ̀dà ló mọ́ o <laughs> yìí sì mo sì ti máa yà wá fún ọ ọlọ́run bá ní wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run bá ní òun lòun dá gbogbo nǹkan òun sì lẹ̀ka dára gbogbo nǹkan máa dà ìtọ́gbàgbọ́ ni o tó fi gbogbo gbàgbọ́ o wọ́n máa sọ pé Allah Allah Allah lásán o lẹ́yìn náà wa raddu wa ghayruhu mardud ọba aláàlọ́ba ti tọ́jú gbogbo apáta gbogbo dáyàtọ̀ sọ́lọ́ níta ń tọ́jú ni ọlọ́run ní ń gbogbo àwa tó kù oyé tá a wà lérí ilẹ̀ ọlọ́run ẹni wọ́n ń provide fún ni wá ẹni kò lè provide nù wá èdè wọ́n pè ní pé èèyàn mọ́ lọ́nu ọlọ́fún olówó ta ló fún ọ lálàáfíà ta ló fún ọ nímà ta ló fún ọ ní ojú ta ló fún ọ létí ta ló fún ọ lẹ́sẹ̀ ta ló lọ́wọ́ ọba tó fún ọ ní ewédú ta ló fún ọ ní ńlá ta ló fún ọ ní gàrí ta ló fún ọ ní fùfú ta ló fún ọ ní yán ta ló fún ọ lómi ta ló fún ọ lẹ́ran ta ló fún ọ lẹ́ja gbogbo ohun tẹ̀yàn bá ní ni wọ́n pè ní rí ẹ̀gbọ́n ìyọmọ yá mi ọlọ́run ọba aláà ni fún wa Allahu wa Razik ọgbà bẹ́ẹ̀ tí aláà lọ́ba tí ń provide wà gẹ́rù hu mọ̀rìsò gbogbo tó yàtọ̀ sí ọlọ́run ní tá ń provide fún ni kì í sọlọ́ níbẹ̀ ló ti ní pé ká máa fi ìgbésògùn owó ẹbọ ni ká máa fi adìẹ sògùn owó ẹbọ ni ibẹ̀ ni ti yí ọpẹ́ bọ ká máa fi ọ̀gà ká máa fi sí oògùn ajé sí oògùn owó ẹbọ ni adìẹ yẹn ta ní fún lágbàdo aláàní fún ẹni wọ́n bá ń fún olè fún yà ọmọ ìyá abóòsùn táǹsùn ní jama ọ̀sùn o lórí sàárè ìdọ́gbà tó nìyẹn o tẹ́nì kan bá ní kìíní jẹ́ ó lò ó lọ́wọ́ kìíní tẹ́ni jẹ́ yìí ọlọ́run lọ́dà òun ló sì ń fóun náà ẹni tí ń fún lèmi náà lọ́lẹ̀ ṣe kí ni lè bá nípa àwọn sọ pé àṣẹbọ mọ́lẹ̀ Yorùbá nìyẹn tá yarí máwọn afẹ́ ẹlẹ́bọ lọ́wọ́ wọ́lá yẹrì zúkú alìmọ̀rìsúkú pé alìmọ̀rìsúkọ̀ ẹni tá wọ́n ń fún kò lè fún yà wọ́n wá tí ń gbàgbọ́ bá òun tí mọ́ lọ́n bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn wọ̀wọ̀lì máa ní kú wọ́gẹ́ irú mọ́múlò ọba yìí lọba tí ó jẹ gàba lẹ́ni gbogbo nǹkan gbogbo nǹkan tó kù ọlọ́run bá jẹ gàba lérí ẹ̀ àjẹ́ńkọ́ jẹ mọ́ tí ò sá jẹ́ oṣù ńkọ́ àwọn ológun wọ́n bẹ̀ àmọ́ ọlọ́run tẹ gàba lórí wọn ọlọ́run ló ní gbogbo wa lẹ́yìn náà wọ́n mudabbiru wa ghayru mudabbar ọlọ́run ọlọ́ba ti ń darí gbogbo àfẹ́ àṣẹ nìkọ̀ọ̀kan wa irú kọ́ọ̀ṣì ọlọ́run ọba aláà lóṣù lẹ́ lóṣù yẹn ọ̀rọ̀ rẹ̀ tẹ̀ wá nù kádàrá nítorí wà nù kádàrá ní òṣèlè sí ilé ayé tó jáde láyé nítorí ọba sí nù kádàrá ò lè ṣẹlẹ̀ kó ṣe àgbà tó bá dùn mọ́ méjì náà kádàrá káyèrè yìí wàṣálì yìí èyí tí gbẹ́ra rẹ̀ nílẹ̀nu ẹni àti èyí tí gba omi ní ojú ẹni ó sì máa lò ó tẹ̀ jáde láyé nù ọlọ́run ọ̀dá ẹ̀rín nìkan ọlọ́run sì dá ikú nìkan iná máa lè ó sí ní ẹ̀kọ́ ládé tí orówó gbà níjọ́ pé bàbá tí bàbá ní kò sówó lẹ̀ ó láwọn àjẹ́ ní ṣe ọ̀rọ̀ rẹ̀ ti ń dàrú nítorí wọ́n ti kàn ní òṣèlú rẹ̀ yìí tó kàn lọ́dọ̀ ọlọ́dún yẹn bọ́ bá wá jẹ́ ń tọ́da ó dúpẹ́ tó wá jẹ́ ìtì ọ̀dà ọ̀bẹ̀ kọ́bọ̀ yí padà ó sì yí padà fún ọ. ọlọ́run bá wa ta'ala ó nílẹ̀ láì mọ́lẹ́kù samawati wal ard ọlọ́run bá ní gbogbo tó wà nínú sámà tilẹ̀ pátá ọlọ́run ìkápá òun ma pé àjẹ́ ọ̀lẹ́nu bẹ̀ máa àbí oṣù ọ̀lẹ́nu bẹ̀ máa tó bá gbẹ́sì yé o lẹ́yìn náà bàbá bá sọ àtàfà àwọn ọ̀lẹ́nu bẹ̀ máa o ọlọ́run ní gbogbo tẹ́ wọ́n nínú sọ́mà àti ilẹ̀ ọwọ́ òun lọ́wọ́ o ọwọ́ òun ni ẹ ti béèrè wọ́n sá ló láhà mẹ́kọ̀ọ́ sí yìí ọlọ́run bá ní ọlá pọ̀ ẹ béèrè ẹ béèrè tẹ́lá fẹ́ ọ̀dọ̀ mi ní ká ìsìn béèrè ẹ bá béèrè lọ́wọ́ ẹni tí ó ṣe èmi ẹ̀rọ yá mi nínú gbogbo náà kálẹ̀ yìí ọlọ́run nìkan ní máa ń ṣe ọlọ́run ní kólú máa ń yẹ̀dẹ̀ sókòkò mí náà sámà ọlọ́run bá ní gbogbo àwọn rísíkù tẹ̀rín sámà ta ní mú wá fún yàtọ̀ sámà ọlọ́run bá ń béèrè wàlá àrùgbọ̀ ọlọ́run bá ní gbogbo àwọn rísíkù arísìkì dáadáa tẹ́rin láti inú ilẹ̀ tí ń jáde wá fún yín ọlọ́run bá ní talẹ́rò pé ó mú jáde fún yín nígbẹ̀yìn ayàyà ọlọ́run ní fásayẹ kúlú náà láà ọlọ́run láwọn kẹfẹ́ nígbà wọn ò tó bẹ́ẹ̀ kan ní látàtò òzánì wọn ò jẹ́ sọ pé èrè àwọn mímú mi wá látòkè wọn ò jẹ́ sọ pé òkúta táwọn ń sìn òun náà ní mú oúnjẹ wá láti sàlẹ̀ wọn ni aláàánì tọ̀ kí ló wá dé tẹ̀sí ọlọ́run ọba náà má àbòsí là máa ń ṣe o ọ̀dọ̀lẹ́ni tó fún wa lóúnjẹ ọ̀dọ̀lẹ́ni tó dá wa ọ̀dọ̀lẹ́ni tó ń sìn àbòsí kọ́ àbòsí ni ó di àsàrè ọjẹ ìyá sàárè tó bá túbá ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ń sàlàyé fún wa wípé òun ọlọ́run lòun tọ́jú gbogbo wa o alhamdulillahi rabbil alamin rabbil alamin ìtumọ̀ rọ́bù tó wà ń bẹ̀ ni pé ọba tí ń rè wá ti ń tọ́jú wa nínú àwọn kan tá gbàgbọ́ lábala mọ́rọ̀ búkà òun náà ni pé wọ́n lè mú sàhíkù lè ìbádà tẹ̀rí ìbádà wa òun nìkan náà lágbọ̀dọ̀ fún lórí òun nìkan náà lọ dá wa nítorí ní ráìtì láti jẹ́ pé káṣíìn ló nìkan nítorí pé òun nìkan lọ dá wa nígbà tí ń dá wa ẹni wọ́n ń sẹ́rin sẹ́mọ̀ ọgọ́ ẹni tó ń sigi ọgọ́ ní wọ́n jọ dá wọn wọ́n dárin wọ́n dájú ní tá a wọn ń sin ẹni bá ti gbọ́ yẹ̀yẹ́ kò ní ṣẹbọ mọ́ ẹni tá ń fún ẹni tá ń fún ẹnìkan tó wá ní kó fóun wọ́n sì ń fóun náà ni orúkọ dúdú àbí nílẹ̀ Yorùbá tó wà yìí sẹ́wọ́n nígbà yóò mú wá kí ni wọ́n fẹ́ kó ṣe wọ́n fẹ́ kó ṣe kankan fáwọn náà fi fà á lọ bí wọ́n bá lọ ẹni tí ń fún òbúkọ dúdú tí ń fún lóúnjẹ òun náà ló yẹ kí wọn náà bá kó fún wọn náà nítorí wọn kì í sòun ọlọ́run ọba aláà ojú oyé wáyé pé wà ní mustahiqu lil ibada wọ́n ń pè ní tawhidu af'al al ibada tawhidu bí af'al al ibada sẹ́rígbà tó jẹ́ pọ́lọ́run ọba nìkan ní dáṣẹ́ ṣe dára wa táwọn ní bá fẹ́ sẹ́sì òun nìkan náà lọ ẹ̀ka ẹni bá ti ń sin omi ó ti fail wọ́n ń pè ní ìjọsìn náà tọba mẹ́rin kan lẹ̀fẹ́ lómi yàtọ̀ sí ọlọ́run ọba sàárè onírọ̀rùn o mọ́rọ̀ púpọ̀ onírọ̀rùn láti sọ pé Allah ni o tọba rúkú fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ọba wọ́n ní sàárè onírọ̀rùn o àwọn ìbáadà ọlọ́run tọba ń fẹ́ lómi o kò nírọ̀rùn fún láti sọ pé rọ̀bí Allah nínú sàárè ìtẹ̀ ọlọ́run ọba nìkan lọ́lọ́run ọba mi nítorí pé ìrọ̀lọ́ pa onírọ̀bù mi sọ yàtọ̀ sí Allah wọ́n fèrè kan lẹ̀fẹ́ lómi wọ́n rúkú fẹ́ lómi wọ́n gbà àwẹ̀ fẹ́ lómi ó sì gbọ́dọ̀ ṣe hajj fún ẹlòmíì ó sì gbọ́dọ̀ fẹ́ràn fún kàmí yàtọ̀ sí ọlọ́run ó gbọ́dọ̀ tẹ́wọ́ kọ sàdúrà báyìí kò ní yàtọ̀ wá wíwá yìí jama Allah gbọ́dọ̀ tẹ̀lé abalaka mukarraba wala nabiyya mursala gbogbo ìjẹ́ màláyíkà lókè yá jìjìrì ìlú wọ́n wọ́n náà láti wá pé yá ṣe ò torí yá yẹn àdúrà wà láìbáàdà ìbáàdà làdúrà wà láàyè sí ti bẹ ìbáàdà tọrọ bí i àdà ọlọ́run ni ẹ má fẹ́ lómi ní ìbáàdà mi o èmi nìkan náà nìkan fún ní ìbáàdà ọmọ nǹkan náà yẹ ju olùkọ́ àrọ́ bí i ẹni bá fẹ́ pàdé ọlọ́run dáadáa ló ń sàárè ìfàlẹ̀ yá àmàl kọ́ máa ṣiṣẹ́ rẹ̀ lẹ́yìn náà wà láàyè sí tọ́ tọ́ ìbádàlá ìjà alálà àyínú náà bí àwọn onílá wọ́n bá wọn ṣe máa o àyà bísí kí inú zulu mádàdí àyà kíní kan fàrúkù zulu mádàdí wọ́n bá wọn wí o ẹni bá wí lè wọ́n náà ni o àdúà ẹni tó bá ní nǹkan lọ́dọ̀ tó lè fún yàn ilà á máa ń lo yá fún yá Allah orídé Allah awídé Rahman ọgbọ̀n tó lọ sọ́nù Quran ó dé Allah ẹ má ṣe ẹ̀sìn àgbélẹ̀rọ ẹ ẹ̀sìn dídá Quran ni wọ́n ń lẹ́sìn torí tí wọ́n bá ti dọ̀tí ọpọlọ ọyàn èyàn ò pé ẹ bá a ṣe ń pè wọ́n náà sí ìgbà táà ń kọ́ lọ́nà wọ́n náà bí kiri yóò nìyẹn tó dáwọn tó náà ń pé jésù àbí wọ́n náà tún sọ fún wọn pé wọ́n sí lójú ọ̀nà wọ́n tó wà pé jésù kọ́ ẹ̀sìn burúkú tó fẹ́ ká máa ṣe ń lè Yorùbá nìyẹn kò sẹ́nìkan ló sì bá wọn ṣe má gbogbo láti bá wọn ṣe rí ayá àkẹ́kọ̀ọ́ ayá àwòtá gbogbo láwọn wọ́nra wọ́nra kàtìkàtì aláàánú ọmọ pé o sọba wọn ràn lọ́wọ́ sàdúà lórí owó sàdúà lórí ìsọ kakùrùsí kafalaki kanas mọ́fì kankan wọ́n sọ protection lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni o tóyìn bá ti wá lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ọba ó ti jẹbọ sàárè onírọ̀rùn o mọ́rọ̀ búkà tó ọmọ tó ń rò pé ọ̀rọ̀ láti pé ẹ̀rọ bí àlá ẹ̀rọ bí àlá ẹ̀rọ o ó wá wọn kankan gbàgbọ́ ẹ̀yìn tó fi lè tó fi rọrùn fún láti ọkọ̀ lẹ́yìn náà yọ ma ya àwọn orúkọ ọlọ́run bá tàwọn òròyìn ọlọ́run bá gbogbo ọlọ́run nìkan ní jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan tó pè bẹ́ẹ̀ ẹnìkan tó jẹ́ bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ ròyìn ọlọ́run bá ṣe ròyìn àwọn ẹ̀dá àgbọ̀dọ̀ wá fi ròyìn ẹ̀dá ròyìn ọlọ́run gbogbo eléyìí ni wọ́n pè ní tawhid òun náà ni ó káàrin wa tọ́lọ́run ó dún kó dùn kó tún wá gún ilé ayé kó tó kù láyé tọ́wọ́ wọn sáré láàrin wọn àtọ́lọ́ bá ti dáa tó ní ṣíríkù ọ̀lẹ́bọlẹ́rù nínú ọ̀rọ̀ rẹ nínú iṣẹ́ rẹ nínú ṣe rẹ ọ̀ṣẹ́bọ tí màláìka bá ti ní márùn búkà lẹ́ẹ̀kanà lórí rọ́bìyàlá rọ́bìyàlá lẹ́ẹ̀kanà lọ́sọ̀ bẹ́ẹ̀ ọlọ́mọdé ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ní ká máa nẹ́bì mo ti sọ ọ́ díẹ̀ lẹ́ẹ̀kan mímọ̀ nẹ́bì náà ní pé kọ́ ọmọ muhammad ọmọ abdullah abdullah ìjọ mata ni jama ó jẹ́ ọmọ abdulmutalib abdulmutalib jẹ́ ọmọ hashim hashim ó jẹ́ ọmọ kan nínú ìran kùrẹ́ìsì kùrẹ́ìsì jẹ́ ìran kan nínú ìran lárúbáwá àwọn lárúbáwá wọ́n jẹ́ àrọmọdọ́mọ anábíwa ismail ismail jẹ́ ọmọ anábí ibrahim khalilullah bó ṣe ma náà àwọn máa bọ̀ náà eléyìí nìkan gbé wà lìjá náà wípé mo ti ma sórí anábí <laughs> eléyìí nìkan ò tí ì gbé wà lìjánná o ẹ̀hẹ̀ biography ànábì ló ṣe kí ni nílọ́mọ yẹn ọwọ́ àgbàpọ̀ wà múre sàlù ọlọ́run náà fẹ́ yílẹ̀ àlìjẹ́nì wà lẹ́yìn tí gbogbo àwọn àlìjànú àti gbogbo àwọn ìran èèyàn káàpà ọlọ́run ní kúlì yá ayọ̀ náà ọlọ́run ìrìn ànábì bá mi sọ fún àwọn èèyàn pé inni rasulullahi ilaykum jami'a èmi ní òjíṣẹ́ ọlọ́run ọba fún gbogbo èèyàn lápapọ̀ pátápátá àtìkìlíyó àtẹlẹbọ àtẹlóòsà ànábì ni wọ́n gbé dìde ló jíṣẹ́ fún gbogbo wa àmọ́ àwa kún sí méjì ummatu da'wa wa ummatu ijaba àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà náà pẹ̀lú ummatu da'wa tẹ́lá wa ta gbà ni wọ́n pẹ̀lú ummatu kìlì jama ummatu ijaba àwa bẹ̀lọ́ ẹnìkọ̀ọ̀kan mọ́jà tó lọ sọ́dọ̀ àwọn ummatu da'wa mọ́ kọlọ̀mọ̀ akójá fúlórí ẹ̀sùn islam ọgbọ́pá anábíwá muhammad sàṣálà òjíṣẹ́ ọlọ́run ní sí gbogbo ayé ìdí wọn pè pé òun ṣe súnà gàgà àtẹ̀sùdíkù òun náà ní pé kọ gbà nẹ́bì gbọ́ tán á tún fi máa mà gbogbo àṣẹ tó bá ti pa nínú àdíṣì kọ́ máa lò ó wọ́n máa ń pé súnà súnà ni bọ́ọ̀ bá tẹ̀lé ànẹ́bì o ní sọ pé ànẹ́bì ló jíṣẹ́ ọlọ́run o kìí sọ̀rọ̀ lásán lásán ọ̀rọ̀ tó jáde láti ẹ̀mí tó ti gbà fún ànẹ́bì kó tó kù láyé lẹ́yìn náà wọ́n tẹ̀sùdíkù fi máa àkàbàrà gbogbo wọn tó ṣàlàyé fún akóyọ̀ ṣẹlẹ̀ ọgbàgbọ́ wọ́n ti sinabù máa náà hánú wọ̀sẹ́jà ó sì jìnà sí nǹkan tí ó lè wà kó mbẹ́ wàhálà yóò bá dàlọ́hù ilá bí ma ṣàrà wàhálà yóò bá dàlọ́hù ilá bí ma ṣàrà gbogbo tó ṣe lófin fún wa òun náà láàmà fi jẹ́sìn à ní mú bídí àwa òun ní ṣe bídí àwa òun tìjáníà òun ní ṣe kọ̀dìríyà ọmọ àtàṣọ nírọ̀lẹ́ jọjúmọ́ ẹ̀kọ́ ọmọ sàṣàlátù sunday wà táwọn obìnrin olóbìnrin kẹ́ máa dá wákà òun ní ṣe bídí àmà o ní bá wọn ṣe bídíà o ní máa lùlú mọ́sálásí tàbárí lù mọ́sálásí ó yà wá lẹ́nu pé fóun bàdí ìṣòwò mọ́sálásí àwọn kẹrùbà ní sọ́lá fún wọn máa ń lùlù ọwọ́ ní ìbádà náà ni ànábì gbogbo yẹn wá ṣéwù lónìí yẹn wọn ò sí náà tẹ̀lé ṣéwù ọlọ́lọ́run sí ọ ẹ̀hẹ̀ yóò yẹ dáadáa o má fi wọ́n ń takò ìlànà àwọn àgbàlagbà o níjọba ti kọ̀rẹ́ẹ̀tì nínú àwọn ìlànà àwọn àgbàlagbà àmọ̀ yẹ̀ẹ́lẹ̀ ní o àgbàlagbà tó ju àwọn àgbàlagbà lọ ní sòyí o òun là níbi wá àbí àgbà àníbi òṣàgbà wọn. ètò wọn ń pè ní sunna ni ọwọ́ àgbàpá àníbi òun ni àníbi gbẹ̀yìn oníjọ́ yẹn ẹgbẹ́ Ahmad Gulam òun ní bá wọn ṣe wa khataman nabiyyin ọlọ́run sọ bẹ́ẹ̀ wípé ànábì muhammad ni òjíṣẹ́ ìgbẹ̀yìn lẹ́yìn náà ó gbà tó jíṣẹ́ gbogbo ṣẹ́ ta ara gbogbo ẹ̀ lọ́jẹ́ pátápátá ànábì sì wàá mọ́ lójú oorun àbí lójú ayé láti wàá fẹ́ lómi lẹ́sìn tuntun mi ọgbà yẹn náà gbọ́ al-yawma akmaltu lakum dinakum ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹta jama'a níparí ọ̀rọ̀ mi òun náà ni ma'rifatul abdi dinahu ọ ìsìláàmù rẹ̀ ó dì mú dáadáa al-istislamu lillah bit-tawhid ìmánì rẹ̀ ò ní yẹ nípa ọlọ́run wọ̀lẹ̀ ń kéyàdó láwọ́ bí pọ́à ọmọ tẹ̀lé ẹṣẹ́ ọlọ́run ẹmọ́ ṣe ọlọ́run ó kú mẹ́ ìjẹ́ ń pè ní islam ni ẹ̀ o ìgbéjà ìmọ̀ jẹ́ mùsùlùmí náà ni pé a máa tẹ̀lé tó wà ní Qur'an ẹ ṣe a máa ṣe ẹ má ṣe á kú mẹ́ ìgbà náà là ń jẹ́ mùsùlùmí wàlùbàrà àti bìnà ṣíríkì wà á lè ọgbọ̀ ara kúrò lọ́dọ̀ àwọn abọ̀rìṣà àti òrìṣà tó ń Islam àmọ́ wọ́n náà ń dáwó sí àmọ́ ọ̀dá wọn sí òun dáwó òun fún wọn lówó ẹni tí ń sponsor àwọn tí wọ́n ń sòsà àtàwọn tí wọ́n ń execute rẹ̀ kí ni àtọ̀ láàrin àwọn méjèèjì nídìí bẹ́ẹ̀ ọbọ̀ra kó mẹ́ ọ̀wá ní lọ sọ́ọ̀sì tó fi jáde láyé ọ̀ ní lọ sí wọ́n ti ń bọ òrìṣà tó fi jáde láyé ìsìláàmù nìkan náà lọ́ọ́ máa lọ́ọ́ wà nú ẹ̀ ibẹ̀ ló ti máa sin láwọn ọba lẹ́yìn náà ìṣòro sọ bá ní ibẹ̀ ló ti máa ṣe kí ni ló ti máa yanjú ẹ̀ èmi ò níṣòro kan tẹ́nìkan sọ ń sọ wípé mo níṣòro báyìí tí ì ní fún ládùúgbà tó ṣe tó wà nínú ìsìlá sẹ́ni gbogbo ìṣòro tí gbogbo wọn kó kàkiri yẹn méjì mẹ́ta ta ní yẹn ọlọ́run dá gbogbo ìpapọ̀ fáànẹ́bì ni ó <laughs> ọlọ́run kó fóun ni ó tó wọ́n fún àwọn ànábì kọ̀ọ̀kan ó tó wọ́n fún wọn ní àwọn ìṣòro tí wọ́n ọlọ́run wa Allah wa ń fi sọ fáwa pé tábálẹ̀ anírù ìṣòro báyìí ànábì báyìí náà nírú ẹ̀ ọlọ́run padà yọ ọkọ̀ mẹ́ ànábì báyìí náà nírú ẹ̀ ọlọ́run padà yọ ọkọ̀ mẹ́ mọ́tò ìsìlámù lẹ́ o àwọn ò ní lọ ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn ilé tó ti jáde láyé sábà ti bẹ̀rẹ̀ nínú sàárè pé má dì ka ìrọ̀rùn ni ọkàn ni bí ni yàlẹ̀ ìsìlá àmọ́ tí wọ́n rí ọlọ́run tí wọ́n rí ọ Ah, yóò lè láti wí ọlọ́run ọba aláàánú ọjọ́ ọ̀rọ̀ àwọn tó wí kẹta lọ́jọ́ ọ̀rọ̀ fún ọlọ́dún wí aláàánú ìwọ́ bọ̀ wá sí ìsìláàmù bá sí ló ṣe tó ń ṣe bídíà àbí òun ṣe ìsìláàmù tó ń ṣe sí ní ọlọ́run aláàmú ọ oníjọ́ ọ̀rọ̀ fún ọlọ́dún wí ha ha lọ́jọ́ kọlọmọjọ ọjà síbẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹ̀yọ́ máa ya ipò tó wà nínú Islam ipò mẹ́ta ni ọmọ jẹ́ muslim tọba tún ṣe bá dáadáa ọmọ jẹ́ mumin mọ̀rọ́ tó bù dín sálàdà tọba tún wọ́n ṣe bá dáadáa ọmọ jẹ́ muslim kí ni jẹ́ muslim nígbà tí ìbílẹ̀ bu ànábì ànábì sàlàyé pé àwọn òkú Islam márààrún náà ó bèèrè iman ànábì sọ pé àwọn imani mẹ́fẹ̀ẹ́fà yìí náà mẹ́fà pẹ̀lú márùn-ún ó di mélòó jẹ́ wọn ó di mélòó mọ́kànlá ó ní wọ́n á bẹ̀rẹ̀ kíkẹ́ níjà ìsàn ọwọ́ ni a ta àbúdà láha ká annaka tara ọlọ́mọta jẹ́ adé tó bẹ́ẹ̀ kọ́ máa ṣe ọlọ́run bígbà tó ń rí ọlọ́ ẹ̀lẹ́kùn tara tó o bá ṣe rí ọlọ́run ẹ̀ ká annahu yàrá àtà kọ́ máa ṣe ọlọ́run bígbà tó lọ́wọ́ bá ń rí ọ tí ìbá ti bá ìbádà débẹ̀ yẹn kò ní sí kárí mímá òní máa gbé ìtẹ́ ìkírun sójú ọ̀nà lójú títì kọ́ máa ń ṣe zikiri lóru kọ́ máa pariwo láìlà àìlànà láìlà lóru kò ní máa ka kùránì kọ́ máa dún òun torí káwọn yẹn bá hó gbogbo àwọn tó bá ti dé mọ́tíkábà kẹta yẹn gbogbo iṣẹ́ tó bá jẹ́ náà fílà tí wọ́n sì láǹfààní àti fipamọ́ wọn ò ní fi hàn síta tí ìbá ti dé mọ́tíkábà yẹn èèyàn ní ti sàárà torí ayé má torí ọlọ́run yóò ti sàárà ìbádà yẹn wájú xaali sọ̀rọ̀ wájú ìkẹrẹ wọn máa wúmi rúlẹ̀ àlẹ́ yàgùdù lọ́ha mọ́kùnrin sí iná ibi ọlọ́run bẹ́ẹ̀ kádé nìyẹn wọn máa sin ọlọ́run gbà tí ọ̀run rí ọlọ́run àbí gbà tó ọlọ́run rí ọ. nígbà náà ní màá wà ń kọ̀rọ̀ ní màá ń sẹ́ lọ́hùn ìdánwò máa bá ẹni kò ní ní kúmbẹ tó fi kúmbẹ kò ní ó gbà pọ̀ ọlọ́run sí kí ni ọlọ́run rí ọ. tí èyàn ti kó ẹ̀sìn já àwa bẹ́lọ̀ nínú àánú rẹ̀ nínú agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsá jáde mọ́tẹ́fà ìsàn kọ́lọ́mọba Allah kọ́ wa jẹ́ kí sàárè ọ̀rọ̀ ọ̀run fún wa kó fi asúnú àwọn tí wọ́n gbádùn nínú sàárè kọ́lọ́mọ fi asúnú àwọn tí wọ́n jìyà nínú sàárè subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون